Thank you. ṣebi tó ṣe sí ló ṣe sí. nǹkan bá ti bàjẹ́ ilé ọlá wù mí yéé o. ilé ọlá wù mí gbé. ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni kò yé mi. bọ́tọ̀ wọn wọ́n á tọ́ ẹ dáadáa ò lè máa tọ́ mi mi ò fẹ́ wàhálà o pààyè ilé ọ̀la. ẹ̀rín ni ah. ẹ̀rín ni ìbẹ́rìn bìtẹ́ mọ ẹ̀rín nu tó bá jẹ́rìn akọ. <laughs> wàlá yóò padà sunkún o. èmi ah, kòfó ọ̀padà tẹ èmi ti mọ sórí njó ni ó rí i pé mo wá gbogbo mo ní ah, kòfó ó kù sẹ́jú kan tó tẹ̀ ó ti gbàgbé onítìmọ̀ dáfọ̀ ní mo pé ẹ bá ń gbé sí yàfá mẹ́ẹ̀bọ ẹ bá ń gbé sí yàfá mẹ́ẹ̀bọ ìyá mi àgbà o lóyò lófòfò ẹ bá ń gbé sí yàfá mẹ́ẹ̀bọ. táwọn kó rẹ sọ̀njà rẹ̀ ẹ̀ kémi ò wọlé kí n sùn kí n yàwó mi náà kí n wọlé kí n tún káàmà mi wọlé sùn káfọ̀ kan balẹ̀ pa akọ́ mi wa lẹ́nìkan lọ lẹ́yìn ọlọ́run kò sì lọ sùn bẹ́ẹ̀ pé ah! ni gbẹ́. ọ̀gá wàlá ìtẹ̀lá mi ò sùn olóńgbò ah. ọ̀gá mi ò sùn wàlá ìjọ wa ti di alẹ́ báyìí èmi á ṣiṣẹ́ twenty four hours ni tí a mọ̀ pé ṣe alẹ́ nìkan ni ẹgbàá mi fún èmi á tún máa ṣiṣẹ́ lójúmọ́ wọn wàlá yìí mi ò sùn ọ̀gá. sẹ́yìn ah, tó bá sọ fún mi parọ́ mọ́ ni. Ah ọ̀gá ẹ̀yin náà wọn kò yorùbá ó máa ń ṣòtá ara wọn gan kábò lè tọ́ sí èmi nìkan èmi nìkan la hausa nu gbogbo àwọn táwa nu léyìí wọ́n láyé wọ́n ṣọ̀tẹ̀ mi ni èmi kì í sùn bàbá. Ah! ilé ọlá.

Musa eh. kí ni kòfó ṣe gangan tó fi sọ kòfó donírọ́ níwájú sífù. Ah, ah, wà ìwọ ti fẹ́ máa dọ̀rọ̀ ru o ṣé èmi lèmi sọ kàfó di onírọ́ ni àbí kàfó ló fẹ́ sọ èmi di onírọ́ lọ́dọ̀ jim. ṣé kàfó kàfó ló sọ donírọ́ sọrí mọ̀ pé bó ti wà yìí nínú gbogbo àwọn táwa ń bí ẹ̀rù rẹ máa ń bà mí torí bẹ́ẹ̀ yàn bá sọ kan ó ní tákùlà tákùlà abẹ̀rù ọlọ́run mo sì mọ̀ pé ọbẹ̀rù ọlọ́run ìwọ náà mọ wàá ṣàbòsí kí ló ṣẹlẹ̀. èmi mọ̀ fúnra mi pé inú gbogbo àwa tá à ń gbé inú ilé wàláì tàláì kéyìn ni mo tó ń dẹ́ àdéhà dé àǹkàlì hmm? èmi mọ̀ pé wọ́n nìkan olúwa náà àwọn tó ní ọpọlọ náà wọ́n tá à ń gbé inú ilé. <laughs> gẹ́gẹ́ bí o ti sọ pé èmi fẹ́ràn takùlà kọ̀lá ìtàlá ìtakùlà kápì ìbẹ̀rù ọlọ́run ká ìṣàkókò ká fún ẹ̀ṣọ́ mọ̀ dáadáa kí ló ṣe. tọ́ kéde ká tàn bí a ṣe ń gé àmọ́ o, o, o try sọ fún ọ ṣé ìwọ mọ̀ pé ní àná èmi sùn tí gbogbo yín rògbò mo ti kú ni. Ah, àwa ti ń palẹ̀ mọ́ pé tọ̀ ẹni retí lọ o kí wọn sì ọ̀nà rẹ̀ kan ah. ni gbogbo wa ti rò. ṣé ìwọ pé kò fọ́ ló wà nídìí ẹ̀. kò fọ́ ló wà nídìí o. wàláhì tàláhì bá yìí kiri kò fọ́ ni ó wà nídìí ẹ̀. Ah, kò fọ́ wà ọkọ yorùbá béèrè pé ẹni tó béèrè ọ̀rọ̀ ó ìdí àgbọ̀ ni. mo kí ló ṣe gangan. ṣé ìwọ mọ̀ pé ìgbà tí èmi ń bínú sí àjò hmm. madam hmm. ó wá pé kó kàfó pé kí kàfó lọ bẹ́ẹ̀ mi ra fúra wa eh. kí inú tèmi á fi rọ̀ kí èmi má bàa pa àjò ẹ eh, mo mọ tó ń fúrádé eh. ti gbọ́ ọ̀rọ̀ pé wọ́n bá mi ìgbà tí káfó gbé kínní èdè tí mo gbẹnu lè ó dùn ẹni bá mú un lọ bí mo ṣe mú tán báyìí bí mo ṣe kú kalẹ̀ nù. ọkú kalẹ̀. Ah! Ah, sórí kábàdéjọ́ mi musa ọmọ ní kòfó ló gbọ́jà fún ọ ọjà lọ́jẹ̀. èwo ni wọ́n pè ní ọjà ah! market. ọjà ti jẹ́ ọ́ ó gbọ́jà fún ọjà sì jẹ̀wọ́ náà straight. wà n tó so kò yé mi èwo ni wọ́n pè lọ́jà ó gbé market ṣé kò ká fún wa lè dá market gbé tó bá gbélé mi lówó ni. má bínú o ti ló fo nǹkan sínú ẹ fúra fún ọ eh. bó ni wọ́n ṣe mọ̀ pé ó fi nǹkan sínú ẹ. káì báwo ni èmi kò ṣe ní mọ̀ àjẹkú lánàá ọmọ kú ta ni o mọ̀ pé àjẹ ló fa ọmọ fò àjẹ àti ọmọ ti jó fò lónìí. káì mọ̀ dáhùn ẹ̀ wọ́n ìdórí òwe koro àjẹ kú lánàá ọmọ ó ti ẹ̀ gbìyànjú ṣé báwa la fẹ́ sọ ràrí kankan sọ yìí ó gbìyànjú ó gbìyànjú <laughs> Musa sórí tó bá dijọ́ mi ọjà ti jẹ ọ̀nà wọn náà bàbá ọjà ní ọwọ́ ti wáyé. káyì wọ́kùnrin ní bàbá ọjà. ìgbà tó ti wá mọ̀ kó n ló ṣe bẹ́ẹ̀ fún kí ló dé tí wọ́n búgà sí ẹ̀. kéèmí kó búgà sí ẹ̀ kéèmí kó ló èèyàn lọ́rùn dẹ̀ mú gàṣí dẹ̀ mú gàṣí wọ dẹ̀ mú wà ìwọ fẹ́ kí èmi ó mú èèyàn kí èmi wá lọ sùn sí àwọn ìwọ kọ́ máa gbádùn kó máa jẹ gbogbo oúnjẹ inú ilé àbí then iska bọ́kẹ́ ìsí èkórè pèsè wàláhì too much problem for this compound wàláhì náà gàjì kàfó I still get am for heart. lẹ́yìn tí mo ti àmọ́ gbogbo ibi tí ọ̀rọ̀ rẹ dojú kọ. owó sì ti wá ó ṣe é ṣàtúnṣe báyìí. ẹ dákun bàbá ẹ ṣàṣàánú fún mi gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè gbà tẹ́ lè fi ràn mí lọ́wọ́ ni ẹ fi ràn mí lọ́wọ́ o. kòkó ọ̀sán mi di jésù olóore ọ̀fẹ́ èmi ò lóore ọ̀fẹ́ o n ò lóore ọ̀fẹ́ ojú orí rẹ tó wo. oògùn rẹ̀ kò sí ìrànlọ́wọ́ ọkùnrin gbẹ lọ́nà ọ̀dọ̀ mi abẹ́ dákun ẹ̀ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ mi náà ó sanjọ́ fún yín. Ah, ẹ fi sanjọ́ lè kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ ah. ọ̀nà ẹyọ kan tẹ̀mí mà kọ̀dọ̀nà owó lọ ah. torí lẹ́yìn owó owó ló tún kù lásán ló rò pé ń pè é kówó pé èmi akọ̀yìn sọ̀rọ̀ tí ò lówó nú rèé asúgbọ́ ọ̀rọ̀ tó bá lówó nú tó wó kúnú ẹ̀ kẹ́kẹ́kẹ́ ẹ̀pọ̀n kan lálóhùn pé tí ọba ti sí owó wèé bá mi sọ̀rọ̀ bàbá ẹ mọ̀ pé ṣòwò tí ì parí débi ṣì fò sanwó oṣù fún wa o. ó <laughs> ti gbà yá fílẹ̀ ń gbó oṣù bá parí tó o bá gbowó oṣù rẹ ó ti wá rí mi láàbà lọ yanjú ẹ̀. tá a bá ní adókòṣù parí yàgò ṣì fò ti gbẹ lòmíì sínú ilé o. kí ni àwa wà fúnra wa fún bọ́ bá gba ọlọ́run ó sèmí fún ọ ọlọ́run ó di fún ọ bò mí bàbá ẹni sùúrù ó dà pé ìgbàgbé ṣe mí ò ẹwò ó dà pé mo ṣe fẹ́ kùn lé sí ìfowópamọ́ kan fún mi sìn gbàgbé fún olùwàbà gbà. nbolo fọkọ sí tó ń jẹ́yàn bòròkì kòbókòbó ọmọ dáadáa ni ó ń sẹ́ka hmm. ah, hmm. mọ̀ ibo ọmọ ẹ̀ lọ́nu ọlọ́gbọ́n bẹ́ẹ̀ ń rí mo tó ṣe é èmi ti níbì kan tí mò ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o ọ jókòó dè kọ̀tí ọlọ́run bọ́yọ̀ ọmọ lọ lé. màá dúró. ó dùn ó dùn tí mo bá ti wá dé èmi ìrì ọjọ́ wa lọ òní náà ni ó yanjú ọ̀rẹ́ mi síbu àmọ́ wọn náà má ti gbogbo ohun tí a lóò ṣe mọ́ o. ọ ló ṣe ọ tí wọ́n gọ́ọ̀mù owó ẹ̀ pọ̀ ni. mo ní ìdánwò ni sà. mi gbọ́ kí ló sọ kí ni máa ń sèyàn máa ṣe iná nǹkan kìí ti yín láyà sọ́wọ́ lọ sọ báwọn owó tẹ́lẹ̀ mi wá tó bá tẹnu ẹ̀ wọ́ dín súrókì ni wọ́n sọ pé ó nídìí owó kí ló fọwọ́ ṣe. mo fẹ́ lówó fara mi ni sà. ló sáré. dájú ẹ wo irun mi ti pẹ́ mo ní mo fẹ́ ra cream mi mo fẹ́ ra aṣọ díẹ̀ mo fẹ́ túnra ṣe. tára ẹ bàjẹ́ ni ah. tọ́ lọ fẹ́ túnra ṣe ah, ẹ̀wọ̀ ọmọdé mi ná owó ńlá lé lórí tí ń lọ sùkúù ni sọ fún pọ́ fẹ́ ọ nídìí kó túnra ṣe. Ah, láti obìnrin ni mí nà ọ́ dẹ̀ ń pe student ni mí at least. obìnrin ọ ìmọ̀ pé wọ́n lọ sọ fún mi mo rò pé bí mo ṣe bí ọtán lóbi mo ṣe ń dàgbà ló ti yọ ni ẹranko obìnrin ọ. Sure. Daddy, at least, I shall be a student. At least I want to post. All for the gram now. Ah. I can, I can understand. Ṣé mi mo ṣe gànàgànà? No. Pápá máa fẹ́ bóbú mi inú ilé mi ni. Ẹ̀kọ́ tí mo sọ kọ́ ni àzín pé eh, màá túnra ṣe màá look dáadáa nílé nílé ìwé ẹ understand nílé ìwé. mo rò pé mo rò pé orí ẹ ti gbálẹ̀ ah, ṣé o rò pé bí n bá ti àkàwé ṣé mi ò náà tó kàwé lẹ́gbẹ̀ẹ́ ni àmọ́ iye ọ̀rẹ́ mi dẹ́ pé wọ́n kàwé dẹ́ pé tí wọ́n bá ń ṣèbò báyìí gan àwọn èbó kan máa mọ̀ pé ara àwọn làwọn eléyìí nígbà bá tó rà wọ̀ wọ́n mọ̀ pé wọ́n sara kan náà wọn ò ní ju aṣọ méjì lọ bí ò bá sì gbowó ò ní rà mí. ẹ wò ayé ìgbà yẹn nìyẹn dádì ṣé kò tẹ̀sán sí ni pé ní fún mi lówó ọkọ. ṣé tí mo sọ yọ sórí lẹ́yìn kí n sanwó iléèwé rẹ ẹ bá ní pé kí n fún ọ nú pọ́ọ̀pù rẹ fún mi ṣe pé bí ọ̀fọ̀ fẹ́fọ̀ ní sàpárò ọmọ rẹ gbé ìdí ìdíyókò dọ́mọdé bá mọ́ sẹ́lá ní kò. mo rò pé orí ẹ burú lọ́rùn tẹ́ẹ̀rẹ́sẹ̀ pé ìwé òwe mi náà ni tẹ́bí wọn léèyàn ni á tí n bá kàwé mi láì ka nǹkan ṣe bí ṣe fún mi rèé tí bá kàwé má mi ṣé inú ilé wọn ti wá mú mi mi tí fi mi jà rẹ ṣé a ṣe pé ni mo ṣe dàgbà tó tí n bá ní kí ni black keyboard ó ti sún ẹ̀yìn fún ni ojú ò lè tó mọ́ ó ti ba gbogbo ilé ọlá. Bọ́ládé kí ló ṣẹlẹ̀ tó kárí bọnú tó jókòó síbẹ̀. sọ fún mi pé kò sí èèyàn kan náà kò sí èèyàn kan bíi ti báwo kí ló ṣe ẹ́. mo ní ìdòwò ni. ọ o ní ìdòwò èló ló wá ní ìdòwò kí ló dé tó sọ fún dádì dádì á ẹ náà. dádì wo. dádì wa náà ni. nítorí lọ bá wọn fún mi lówó. wọn fún ẹ èló la wá ń sọ̀rọ̀ ń pa ẹ̀ o. roughly fifty thousand naira. mi ò níyẹn o àǹtí bọ̀ mo ní thirty thousand tí mo lè fún ẹ thirty k. Nah. But. o manage hmm. ẹ. thirty k. bọ̀ But. má bínú o ṣé she kí n ṣe pẹ́rẹ́ fowó ìṣe nǹkan ṣá. dóò mo fẹ́ fi lọ ra nǹkan kí n fi get àwọn some things gbogbo tó lo nídòó àbúrò mi á nídòó mi nílé fún ara thank you sister thank you ẹ ṣe gan ẹ wọ Ọlọ́run bless you ẹ ṣe mo lè appreciate. ènìyàn yà wọlé jẹ ká wọlé. kò ah. yé ronú ah. Ah, lórí thirty thousand ẹ ó ga. Eh, thank you. sọmi pé Bísọ́lá ló fún ẹ thirty k. fún ẹ thirty k student láì níṣẹ́ lọ́wọ́. dáàdì lọ fún lówó so tó fi lè fún ẹ ní thirty k definitely ó tọ́ fún ojú thirty k lọ nìyẹn. ẹ bọ̀ bọ̀ ẹ dúró ná obìnrin lòun obìnrin lòun náà wáá ti dáàdì máa fún wọn lówó. àbí. Ah, mọ́mí tiẹ̀ ń kọ́. wọ́n wọ̀. mọ́mí tèmi ń kọ́. Oh, oh, oh, eh, sọ sọ pé torí pé mọ́mísì tọ̀dọ̀ ẹ̀ ò sí nínú ilé tó ẹ̀ ni wọ́n ṣe fún ọ lówó àbí. ẹ bọ̀ mọ́mísì tiwa náà sí around wọn dẹ̀ fáwọn náà lówó kí wọ́n ló fi make difference. Yeah. Gidi gan tí ò Well, ká tẹ̀ sọ pé ẹ̀yin tí ọkùnrin ní àgbàlagbà dẹ̀ tún ní èmi tí mo tún jọmọ ekiri tí mo jóbìnrin ńkọ́. Oh. Oh. Àwọn ọkùnrin laṣọ lọ́wọ́n àbí? Hmm. Àwọn ọkùnrin laṣọ lọ́wọ́n àwọn alájẹsó. Kátàkátàkátà tẹ̀yìn tó nà mẹ́ta kẹ́nà mi tí mo tẹ́ tẹ̀yìn ń tọ́. Gbé bá sọ̀gbà tí fún ẹ. Ìyáṣà ò dáa. Oh. Àwọn kí ò dáa. yes dear. Ah, ẹ wo ọwọ́ dáàdi sọ èmi o àṣé dáàdi ta ò bóyá máa fún ọmọ yòókù lówó tó kó sí ìyá tiwa mi hmm. báyìí àṣé wọn jẹ́ ń fún wọn lówó kankan. dáàdi ò kì í fún wọn lówó o ò fún wọn. ṣáwọn wà ní ká pe dáàdi ni àbí kí ni ká pè wọn báyìí. ah dáàdi ò wá kí n ṣàwọn o kì í ṣàwọn. dáàdi ò Hmm. í ṣàwọn. bàtẹ́ni wọn ṣàwọn ah mẹ́mi ṣe rí wọn lójú tèmi àfi tẹ́ bá máa láyé mi o because èmi kò mú wọn stand o ìgbà wọn la fi ṣe lè dà. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ lójú ẹ̀ ó kàn fẹ́ dàbí ẹni pé dáàdì láwọn wọn láwọn wọn láwọn wọn láwọn. ẹ àǹtí mi o ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ lówó lọ́wọ́ ni níbo lẹ ti wá rówó tẹ fóònù èmi náà dẹ̀ mọ̀ pé mọ̀ pé kò sí ẹ̀kọ́kọ́ tó ṣiṣẹ́ nínú àtẹ̀yìn. ò ń béèrè ibi tí mo ti rówó o ní láti mọ̀ yẹn náà kí ni problem ẹ pẹ̀lú yẹn o ní láti mọ̀ yẹn ó ní láti mọ̀ yẹn o báwo wá ni ṣé wà wọlé àbí wà dúró síta. àǹtí mi màá bá yín lè yẹn máa lọ́ntì màá bá yín lè. ó lára rẹ̀ ó jẹ́ jẹ́ ká wọlé. màá bá yín nulẹ̀ sẹ́ máa wọ̀ rí. ok ó bá mi nulẹ̀ oṣù tí bá. àwọn àmọ́ ti bọ̀. ò ń sùn ni. Ah, bàbá mi ì sùn. ò sùn <laughs> ń tó gbé ni. Ah, ah. tiẹ̀ tí aṣọ̀tà mi di ilé ìtura lọ́wọ́ mi orí gígì báyìí. àwọn bàbá ẹ ti pẹ́ jù kódà gan-an mo ṣe jókòó síbi látàárọ̀ mo ti ń rọrùn mo ti ń lálàkàlà gan pàápàá. ọ̀ ń wa aago fún mi ni. ebe olóòsùn ń bọ̀ lọ bá débi pọ̀ ńlálà. yìí ń wá aago fún yìnyín yẹn náà lẹ́lẹ́ni pé dé ó dáa ajá tètè máa lọ báyìí. à wá èmi ò ṣe é kìkìrì o ìṣe é kìkìrì ọ̀rọ̀ rẹ ó ti gba sùúrù báyìí o àti pé sórí ibi tí mo lọ́hùn mo lọ rèé ta ọfà kan ni nígbà mo sì lọ ká okùn síbẹ̀ ń gbọ̀ ọ̀bá rẹ ni ó kù bíi wákàtí kan kó tó lè ré. ṣèbí kákan sáré dọ́dọ̀ ṣífù kẹ̀kan bá ń bẹ̀ wọ́n lásán náà ni. bẹ̀ lásán ló wí báwọn ẹnu tí o ò ṣe é bẹ̀ kò ní í gbọ́kọ́ ọ̀gbẹ́ni má èmi gírì tó bá ṣe pé ọba tí ọlọ́run tó ọba lè ṣe sùúrù tó wàá gbowó rẹ ah, ó kù ah. wákàtí kan ní ìsìn owó òun dè. Ah, ẹ dákun ẹ má dòwó padà ayé ò ní dáre yín padà o. ọmọ báwọn ó ṣe sùúrù. tí n bá ṣe tán ń wà mú ọ lọ àjọ máa lọ ṣùgbọ́n n kì ṣe tán báyìí bí ọba sì ti ọlọ́run o. ayé ẹjọ́ òsì yẹn àdìrí kan tó kóra wọn dé ojàre. torí tèmi ló ṣe dìde ń o ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀ ẹ ti ṣe mítìnà mi torí pé ẹ ti mọ̀ pé mi ní sífù fẹ́ràn jù ìrọ̀lẹ́ sì pa èmi mọ́ lọ́kọ mi èmi lọ́kọ́kọ́ fẹ́ èmi mo ní nǹkan mi èmi lọ́ fẹ́ràn jù kò sẹ́ni tó lè pa náà fèrè wá láéláé mọ sọnù ìwà àdà báyìí àníkẹ́. Ah, kí ni tí ń dúró sí ń bì gbogbo àlùwà ló ló ń gìnì ọgbọ́n àti kẹran jẹ ọgbọ́n kí n lè mọ bá a kò sáàyè ẹjọ́ nu ilé yìí mọ́ nítorí tọ́lọ́mbà ti fọ̀tẹ̀ ẹni hàn ni kò kú lè pani mọ́ gbogbo yín ẹ lọ para yín torí tèmi torí mi ni chief fẹ́ràn. <laughs> ṣe èèyàn máa ń ṣe ẹranko o ẹ wá gbà mí èmi èmi níyàwó inú ọláńrí tí òkì tí ò sọ nǹkan kan tó dúwọlé lọ bí ẹni olè ń lé ó tiẹ̀ ti dà ọ̀rọ̀ yìí ti yé mi nínú ilé yìí ẹ bá àwùmọ̀ kẹ́ gbìmọ̀ ọ̀tẹ̀jú bẹ́ẹ̀ lọ kẹ́ lọ pọ̀ kẹ́ lọ pọ̀ sí wa gbogbo yìí ni máa yanjú lè nǹkan má bá yìí ná tán bí owó ẹ wá ń gbìmọ̀ pọ̀ nítorí ti tèmi ẹ wá ń ṣe mítìn ẹ̀ dáná ọ̀tẹ̀ ẹ̀yin gan ẹ bá mi ń bẹ̀ màá bá yín fa wàhálà ẹ ti ẹ̀ gbọ́ àwọn pípù yìí ò mọ nǹkan kan o wọn ò mọ̀ pé ẹṣin tó ṣíwájú ìyẹn ti gbapò kí ni ó ti gbà fe kò ní yẹ ẹ̀yin ẹ̀yin onírèdèrèdè ẹ lọ kú dànù ẹ lọ kún ẹ̀ṣẹ́ gọ́ǹsọ̀ ọ̀hún tí wọ́n ti bá wọn ẹ bọ́ yẹn tẹ̀lé ṣoṣooṣù. ah ilé ọlá. bàbá kówó pé hmm? kí ló dé gan-an tẹ̀ ń ta tẹ́tẹ́. Ah! <laughs> ọlọ́run má nítorí ibú n ò ní ta kínni láì ta tẹ́tẹ́ kọ̀ àbáyọ láti ìgbà tíjọba ti dà wàhálẹ̀ lẹ́nu iṣẹ́ ọpẹ́lọpẹ́ tẹ́tẹ́hùn ni mo fi ń yí mọ́ra wọn ni mo fi ń yí mọ́ra wọn hmm. ah, ó dùn o. <laughs> kí lè rí inú tẹ́tẹ́ gan pàápàá. Ah, ọ̀ọ́dà gangan mọ̀ wo tẹ́tẹ́ tí wọ́n bá ń gbọ́ iyọ̀ ọbẹ̀ ìní jẹ bẹ́ẹ̀ irú owó tó o fún mi o five thousand tó o fún mi o mo lọ fi gbaná pẹ̀lẹ́ ìní mo fi gba ten thousand bí o bá sí tẹ́tẹ́ olúwa rẹ̀ ó ti kú dànù. èwo ló mú ọ tó ń sọ bí òkú tí ọ̀fọ̀ máa yé ó tiẹ̀ ti sú mi ẹbí mọ́mí ìkẹ́ni ni ẹ̀ ń sòsì bí ẹran aṣẹ́ wo. mọ́mí ìkẹ́ni kì í sòsì bí ẹran aṣẹ́ wo mọ́mí ìkẹ́ni ìwé ń jẹ́ mọ́mí ìkẹ́ni. ẹ mọ́mí yín inú ilé kọ́ ni eh. títí wọn fọlúwa rẹ lówó tí wọn ní kẹ́mi ọ̀lọ́ bá wọn ra káàdì wa. Ah, ah, wúrà kí ló dé wúrà rẹ ń ṣe bí iṣu gidi ṣé wọn ò tó ránṣẹ́ ni èmi ga gbọ́dọ̀ ránṣẹ́ ọ̀pọ̀ ọ̀lọ́. ẹ kì í ṣe pé wọn ò tó mi ránṣẹ́ àní wọn sọ nẹ́tíwọ̀kì tí wọn ń lò fún mi èmi ò sì mọ nẹ́tíwọ̀kì tí wọn lò àbí ìwọ ọmọ kan sọ fún mi. Ah, ṣé nẹ́tíwọ̀kì tí ń lò eh. landline ni landline kan o ọmọ tó ṣe ìrànlọ́wọ́ tó ṣe fún mi ni pé ọ̀dà níyàn bí owó ọwọ́ rẹ ọwọ́ àmúwá ń bọ̀ bilẹ̀ léèrè ó ti rújú nù ilẹ̀ láàbì. Ah, ọmọ sí o ẹbí rẹ wá kọ o kò fò tí wọn ránṣẹ́ ìyá tí ò sì ń lé lójú ọkàn mi bí èbá sì bẹ́ẹ̀ ni kò sí ti ń wà lọ́dọ̀ rẹ toró ń ranù ni ọ wọ́n fi mí lẹ̀. àwa ni wa ni sọ́wọ́n fà pé gbogbo òṣòro tó tóbi lójú rẹ̀ tó ṣe bàbàrà lójú rẹ̀ tó dàbí mm. ilé yìí sọ́wọ́n pé mo lè bọ́ sọ́ọ̀fù yẹn. ajá lọ síbẹ̀ ilé ọlá ilé ọlá ẹ má já lọ. mẹ́ta méjì ni. obìnrin mẹ́ta wàhálà di mẹ́ta obìnrin mẹ́rin wàhálà ti di mẹ́rin ooo. kò sóhun tó lè ṣe tó lè fi tóbìnrin lọ́rùn láyé wàhálà ògo ló ń pa láìsùn ọ̀tá àfọwọ́fà ni ò àyè. ẹ bá jẹ́ àlọ́ ilé ọlá ilé ọlá ẹ má já lọ sí ilé ọlá ẹ má já lọ.